àròsọ àròsọ àròsọ àròsọ means fiction àròsọ means fiction èmi rò ó wípé àròsọ ni gbogbo ọ̀rọ̀ tí ọkùnrin náà sọ. Èmi rò ó wípé àròsọ ni gbogbo ọ̀rọ̀ tí ọkùnrin náà sọ.